ti dé báyìí gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yín ètò wa kò mú òkun láìdé gòdó tèmi mi láyà góòlù bàbá olùkà ọdẹ akéwì ọyá pápápá. mo kí gbogbo ojú tí ń wò wá mo kí gbogbo etí tí ń gbọ́ wa ọdẹ akéwì lèmi ń jẹ. gbogbo ọmọ náà lọ́wọ́ kún gbọ́ná kókó ń rí wa ní tí mo yẹ sọ pé pápápá ni pé kí n ràn ó jóná gbóná fẹ́lifẹ́lí hmm. fẹ́lifẹ́lí. ní yàjó yàjó. ọ̀rọ̀ fọ́ọ̀mù yìí ni o presidential form nomination form. ẹ ti gbogbo wọn gbà báyìí náà jẹ ìrú tí ah, ah ó wá dàbí ìgbà tí wọ́n wá ń ra aṣọ ẹbí. kárí ilé. ó dàbí aṣọ ẹbí èmi tí wàá ń wò mú àfapá kan wò pé ah, lápá kìnínní mm. ǹjẹ́ gbogbo àwa ọ̀dọ́ orílẹ̀-èdè ǹjẹ́ àní lọ ṣe pósítà báyìí pé àwa náà fẹ́ di ààrẹ apá kejì mo tún wò pé àhà ah, ah, ọdẹ àwọn eh, ọmọ àwọn akẹ́kọ̀ọ́ wa wà nílé táwọn olùkọ́ wọn yarí pé àwọn ò ní wọlé bí wọn. àsìkò tó yẹ káwọn èèyàn wá sọ̀rọ̀ rẹ o. Mm-hmm, labare. n tó fi yẹ kí wọ́n sọ̀rọ̀ ni pé olóṣèlú ọmọ ṣe nǹkan mìíràn á kàn máa kùn á ní sọ̀rọ̀ mm. Yorùbá sì sọ̀rọ̀ wọ́n ní ẹkún abẹ́lé kò délé olóòkú o ọmọ olóòkú gbọ́dọ̀ rí bá a ṣe sẹ́nu o. èyí hmm. hmm. tó tún wá fẹ́ jọ bẹ́ẹ̀ ọ̀dẹ tó ń gbọ́. Hmm mo tún wá ní kí n wù báyìí torí gbogbo bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ náà a máa fi gbogbo ẹ̀ náà wọnú ara one hundred one hundred million naira. Eh, ah. Ah, owó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀. torí bára fọ́ọ̀mù. àbí láti àṣe sí gbogbo ìrànlọ́ ṣàlọ́ fẹ́ sin. àwọn ọmọ sì wà nílé wọn ní wọn ò tí ì ṣẹ́tù àwọn lecturers. wọ́n wá wò pé ó dàbí pé gbogbo nǹkan tó yẹ ká béèrè lọ́wọ́ àwọn ìjọba ọwọ́ ọlọ́run la ti máa ń béèrè bóyá torí ẹ̀ ni wọ́n ṣe àwọn ìjọba fi ń ṣe wá bó ṣe wù. wọ́n hmm. Hmm. Hmm. á ní alórí òkè. alógun ìdílé ìyàgùn ìdílé bàbá. ìyá tẹ́bi ń pa wọn náà là jẹ́. ẹ kí ni ká wá ṣe sí. Ah, ntẹ́mi rú wò pé ó yẹ ká ṣe rè nígbà míì bí èèyàn ọba fi okun nǹkan bọ̀ èèyàn lọ́rùn kò ní ìmọ̀ níṣẹ́. owó tí wọn kúkú ń dá tí wọn fi ń gba fọ́ọ̀mù yìí torí ń gbélé ìbàdí á ní wọn ra fọ́ọ̀mù fún ẹni hmm. gbogbo èèyàn wọn ra fọ́ọ̀mù fún. Hmm. àwọn ọ̀dọ́ tí ò ríṣẹ́. bẹ́ẹ̀ làwa gbọ́ tó. àwọn ọ̀dọ́ tí ò ríṣẹ́ tẹ́lẹ̀ kan àwọn ọ̀dọ́ tó ń jáde iléèwé tó máa ní tí wọn Mm. pé kí wọ́n wá ojútùú sọ̀rọ̀ tọmọléèwé mm. tí wọn ò sí níléèwé. ìyẹn kò mọ òkun o. Ah.